ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوكم ولا مبا أبا كنسوسو أبا جاكياي أبا ساكيون أبا تي يودا واسيدي أكوكوي tí ó fún wa ní ramadan ọdún yìí gbà débi tí agbàdé yìí a ń tọrọ nọ́dọ̀ ọlọ́run gbogbo etí a ti gbà sẹ́yìn kí ọlọ́run bá kí ọgbà lẹ́sìn fún wa etí yọ sẹ́kù kí ọlọ́run bá kí ó fún wa gbà ní rọ́ọ̀mù kí ó sì ṣe ní àtẹ́wọ́gbà fún gbogbo wa a rí pé ní òní àárí àwọn àfáà níjòkó torí ìdíwọ́ kan ni wọ́n lọ sí ìrìn àjò kí ọlọ́run bá kí ọ sọ wọn dé ní ayọ̀ àtàláfíà pẹ̀lú ògbó ọlọ́run ọba ààrùn kan pé lónìí náà wọ́n dé ní tí wọ́n lè tẹ̀síwájú níbi kíkà fún wa nínú tírọ̀ ọlọ́run ọba ní àtọ̀là lọ́nṣà aláhùtàálà kí ọlọ́ọ̀bá kí ọgbà bẹ́ẹ̀ so lónìí ṣáàlá wọ́n ní kí a tẹ̀síwájú láti ibi tí a ti dúó kí a mọ́ bá fi àkókò sòfò à ń tọrọ nọ́dọ̀ ọlọ́run kí ó fún wa ní dáadáa wí kí ó mẹ́jẹ kí ẹ̀sùn ọgbẹ̀nu wa sọ̀rọ̀ pé ayẹ́ ẹlẹ́ẹ̀karùn ó ní a ti dúó lánàá nínú ìyọ̀dọ̀ ọlọ́run ọba a ó bẹ̀rẹ̀ ní ní àti ayà kẹfà lómi inṣáàláhù tààlá bismillah يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم أو جاء أحد منكم من الغار الحائط أو لامستم النساء فلم تجدوا فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون نعم aya tí tí ń ṣe aya kẹfà nínú suratul ma'ida ó dá lórí ọ̀kan nínú àwọn ìjọsìn pàtàkì léyìí tí ó jẹ́ ojúlọ́wọ́ ìjọsìn tí ọlọ́run ọba ṣe ní ọ̀ràn àyàn lé wa lórí ìjọsìn kan ní léyìí tọ́jọ́ pé ó ṣe kókó débi pé àìmọ́sí ó lè ṣokùnfà kí ẹ̀yìn ó kó nínú ẹ̀sìn islam ìjọsìn kan ní léyìí tọ́jọ́ wípé àìmọ́ máa ṣe gẹ́gẹ́ bí ó ṣe tọ́ ó lè ṣokùnfà kí èèyàn pàdánù àwọn dáadáa tó gbélé ayé se ìjọsìn yìí ọ̀nà ni àlùwàlá ṣíṣe àlùwàlá ipò rẹ̀ ga nínú ẹ̀sìn islam torí pé ọlọ́run ọba ṣe ní májẹ̀mú tí ó mú kí ìrún ọjẹ́ àtẹwọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba àìsí àlùwàlá a máa mú kí ìrún ọmọ jẹ́ ìrún tí ó gúnrégé torí náà àṣẹ ọ̀ràn yẹn ni kí èyàn ó ṣe àlùwàlá lópin ìgbà tí ń bá ń jẹ́ mùsùlùmí tó sì fẹ́ máa jẹ́ mùsùlùmí lọ títí láíláí ẹni tí yọba kọ̀ tí ó ṣe àlùwàlá ìtumọ̀ rẹ̀ ni wípé kò nírun ẹni tí ọba nírun kò sí nínú ẹ̀sìn islam ẹni tí ó bá ń ṣe àlùwàlá ṣùgbọ́n kọ̀ máa ṣe irú ẹni bẹ́ẹ̀ irun rẹ̀ ò ní jẹ́ gbígbà tọba dọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tọba déwájú ọlọ́run ọba lẹ́ni tí ń kan pé àwọn ọrùn kan bẹ tí òun ti gbélé ayé kí yọ́ ya lẹ́nu wípé kò sínú kankan tí ó déwá bá níwájú ọlọ́run ọba tínú ọba sì jẹ́ gbígbà tí ó sínú nínú sẹ́ẹ̀dá gbogbo dáadáa yòókù tó gbélé ayé sí òjíṣẹ́ ọlọ́run ní àní irú ẹni bẹ́ẹ̀ àìsínú yóò sọ gbogbo ṣé dáadáa yòókù di àìdámọ́ lọ́wọ́ eléyìí lọ́fà tí ó fi jẹ́ ọ̀ràn yàn kí a mọ̀ nípa àlùwàlá gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlékíọ́ láti ṣe àlàyé rẹ̀ áyà yìí òun ní áyà kan ṣoṣo léyìí tí ọlọ́run ọba ti ṣe àlàyé nípa bí a ṣe ṣe àlùwàlá nínú alkùrá ní alápọ̀nlé léyìí tí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aláìwọ̀sọ́lẹ̀m ó ṣe ẹ̀fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ àti àwọn iṣẹ́ rẹ̀ léyìí tí àwọn sàábí òjíṣẹ́ ọlọ́run ọba gbà wá tí àwọn olùmọ̀ tí ó tẹ̀lé wọn gbà wá fún wa kí a lè bá rí bójíṣẹ́ ọlọ́run ọba sọlọ́láhù aléhi wasọ́lọ́m ṣe ń ṣe àlùwàlá kí a sì kọ́ sí òjíṣẹ́ ọlọ́run ọba nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba àlékè ọlá ó bẹ̀rẹ̀ ayà yìí pẹ̀lú pípe àwọn olùgbàgbọ́ òdodo ya ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ti abdullahi ibn mas'ud rọ̀dìyàláhù tààlà ànùhù wọ́n sọ fún wa pé gbogbo omi tí a bá ti gbọ́ ti ọlọ́run ọba tí ó ń sọ pé yá ayò halladi na amanu ẹ̀yin olùgbàgbó òdodo abdullahi ibn mas'ud ni ẹ̀tẹ́ ti gbọ́ dáadáa torí wípé ohun tí ó tẹ̀yìn rẹ̀ wá bákan méjì ni yálà kọjá àṣẹ tí ọlọ́run ọba fẹ́ pa wá èyí tọ́jọ́ pé látàrí ṣíṣe rẹ̀ ààbòjú ọlọ́run ọba pàdé ààbòjú rí ọlọ́run ọba pàdé tàbí kọ́ jẹ́ ìkọ̀ ni léyìí tí ó jẹ́ pé aburú ńlá ní bẹ níbi ṣíṣe ọlọ́run ọba pè wá kí a lè bá a jìnà sí i tí a bá wo gbogbo ya ayọ́ alẹ́dínà àmàlù tó wà nínú alukur'an a rí wípé ohun tí ó wà lẹ́yìn rẹ̀ ọ̀kan nínú méjì yìí ni bẹ́ẹ̀ ni ya ayọ́ alẹ́dínà àmàlù tó wà níbi ohun tó wà lẹ́yìn rẹ̀ àṣẹni láti ọ̀dọ̀ ọlọ́run ọba léyìn tí ó ń pè wá lọ síbi ọ̀kan nínú tí ó se kókó nínú ojúlọ́wọ́ ọ̀ràn yà wa ọlọ́run ọba ní ìdá kóńtùm nigbati nígbàtí ẹ bá gbèrò láti kírun yálà irun ni tàbí irun náfìlà fẹ́rùsílù ojú hakùn ọlọ́run ọba ní ẹsẹ̀ ìmára ẹsẹ̀ àlùwàlá ọlọ́run ọba wá ṣe àlàyé bí a ṣe ṣe àlùwàlá náà fún wa. onífẹ́rùsílù ojú hakùn ẹ̀fọ́ àwọn ojú yín fẹ̀rùsílù ojú hakùn ẹ̀fọ́ àwọn ojú yín àwọn olùmọ́ní ojú táfọ́ ọ bẹ̀rẹ̀ láti mambatir ras al-mu'taj àti ibi tí irun máa ti jáde léyìí tí ó jẹ́ ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ní ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn torí wípé ẹlòmíì bẹ́ẹ̀ irun rẹ̀ kìí jáde níbi títí ọ̀pọ̀lọpọ̀ tí máa jáde a rí wípé nínú ẹ̀dá ẹlòmíì parí irun ò ní sí níwájú orí àtàrin ni ó ti bẹ̀rẹ̀ sẹ́yìn irú ẹni bá ibi tí ó jẹ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ láti fọ ọ̀nà níbi tí irun bá ti ń jáde ní ti ọ̀pọ̀lọpọ̀ ibi tí ò sínú kò ní sí nínú àwọn ibi tí ó fọ lópin ìgbà tó bá yẹ pé agbọn orí lọ́bọ́ sí. Si ọ wà nínú tí ó gba ìdájọ́ orí tí ọlọ́run bó ṣe àlàyé fún wa ni ni ojú yìí ọ bẹ̀rẹ̀ láti bẹ̀ ní gúngùn títí dé àgbọ̀n ẹni tó bá nírun gbọ̀n títí dé irun gbọ̀n rẹ̀ gbogbo bó bá ṣe gùn tọ́ gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ ojú léyìí tí yọ fọ́ ní gúngùn ní fífẹ́ rẹ̀ wọ́n ní ó bẹ̀rẹ̀ láti apá kejì títí dé apá kejì gbogbo eléyìí ni tí ọlọ́run bá ń pa wá láṣẹ ní abẹ́ áyà yìí kí á fọ́ nígbà tí a bá fẹ́ ṣe àlùwàlá wa àìdíyẹkùn ilẹ̀lmarafik bákan náà náà bá ní ẹfọ àwọn ọwọ́ yín méjèèjì ilẹ̀lmarafik títí dé ìgbọ̀nwọ́ tàbí ẹfọ wọn pẹ̀lú ìgbọ̀nwọ́ pé èèyàn fọ ọwọ́ rẹ̀ méjèèjì títí tí ó fi fọn ìgbọ̀wọ́ méjèèjì mọ́ ọwọ́ rẹ̀ àwọn sàbí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aríyí wọ́sẹ́lẹ̀m gẹ́gẹ́ bí abu huraira níbi tí wọ́n gbọ́ yé dé kí wọ́n má bàa yọ ìgbọ̀nwọ́ sílẹ̀ wọ́n ní wọn a tún máa fọ́ wọ èjìká torí kọ́lẹ̀ dájú pé ibi tí wọ́n ní káwọn fọ́ dé àwọn fọ́ dé báyìí bákan náà ọlọ́run bá ní wàmsáhù bẹ̀rù òsìkùn ẹ wá fi omi pa orí yín orí tí a fi omi pa ọ̀nà ẹni àti ibi tí irun ti ń jáde títí dé ìpàkọ́ a fomi pa lọ a fi omi pa padà wa àrùjúlẹ̀kùn ila kàbẹ́yìn nínú kìráà yìí bákan náà fọ àwọn ẹsẹ̀ yín méjèèjì títí dé àwọn kọ́kọ́sẹ̀ yín ááyà yìí tí a bá wo lẹ́ẹ̀kan sí a rí wípé ọ ń sọ̀rọ̀ ní nípa àwọn oríkè kan nínú àwọn oríkè tí a mọ fọ́ nínú àlùwàlá léyìn tí ó dà gẹ́gẹ́ bí ìgbà tí kò mẹ́nu ba àwọn oríkè mi nínú àwọn oríkè tó dájú pé a mọ fọ́ nínú àlùwàlá aya sọ̀rọ̀ nípa ojú ó sọ̀rọ̀ nípa ọwọ́ títí dé ìgbọ̀nwọ́ ó sọ̀rọ̀ nípa orí bákan náà ẹsẹ̀ méjèèjì ṣùgbọ́n kò mẹ́nu bá ọ̀rọ̀ nípa yíyọnunu fífi omi sínú bákan náà fífi omi pa etí méjèèjì eléyìí lọ́fà tí àwọn apá kan nínú àwọn olùmọ̀ ń fi wò pé àwọn tí ọlọ́run ọba mẹ́nu bà nínú ááyà yìí àwọn gan ni tí ó jẹ́ ọ̀ràn èèyàn ká fọ̀ nígbà tí a bá fẹ́ ṣe àlùwàlá ṣùgbọ́n àwọn etí ọlọ́run ọba ò mẹ́nuba nínú àyà yìí léyìí tọ́jọ́ pé a bá nínú hadith ojúṣe ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n ní kò sí nínú tí a kà fún ọ̀ràn èèyàn torí pé tọ́ba jẹ́ ọ̀ràn èèyàn ní gẹ́gẹ́ bí àwọn eléyìí ọlọ́run ọba ọba mẹ́nuba wọn gẹ́gẹ́ bí ó ṣe mẹ́nuba àwọn eléyìí ṣùgbọ́n àwọn apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní gbogbo ẹ̀ lọ́ràn èèyàn torí wípé ó ṣeéṣe ní àgbọ́yé tiwa ká mọ̀ wọ́n pé ọlọ́run ọba ọ̀mẹ́nu bà wọ́n ṣùgbọ́n ti ṣe ọlọ́run sọlọ́láhùn aléyìí wọ́sọ́lẹ̀m tí a ṣe ní ọ̀ràn yẹn lórí rẹ̀ láti ṣe àlàyé alukóraní fún wa pẹ̀lú gbólóhùn àti iṣẹ́ ó ṣe àlàyé tí ọlọ́run ọba gbàlérò pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ àti àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe níṣẹ́ wọ́n ní ní àyè tí ọlọ́run ọba ti ń sọ pé fọ́ọ̀sì lu ojú hakùn ẹ̀fọ́ àwọn ojú yín òṣìṣẹ́ ọlọ́run ọba fi yé wa pé nínú tí a fọ̀ mójú ọ̀nà ní ẹnu àti imú torí wípé àwọn náà ń bẹ pẹ̀lú ojú ni torí náà wà lábẹ́ tí ọlọ́run ọba ń tọ́ka sí níbi fífojú wọ́n ní níyàyè tí ọlọ́run ọba ti ń sọ fún wa pé kí a fi omi pọ́ orí wa òjíṣẹ́ ọlọ́run ọba ṣe àlàyé nínú hadith tí àwọn apá kan àwọn olùmọ́ ní hadith tí ó gúnrégé ni pé al-uzunani minar ras ṣé ọlọ́run ọba ní etí méjèèjì tẹ̀ ń wò yìí wọ́n ń bẹ lábẹ́ orí ni torí náà ìdájọ́ tí orí ọgbà òun làwọn náà gbà ọlọ́fà nígbà tí ó ti ṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam tó ń bá ń ṣe àlùwàlá kì í fo etí a máa fi omi pa ni gẹ́gẹ́ bí a ṣe fomi pa orí ọjọ́ pé ìdájọ́ kan náà ni wọ́n gbà nábẹ́ eléyìí ni irú àwọn olùmọ̀ bá fi mọ̀ pé gbogbo àwọn oríkèé yìí náà ìyọ̀ kankan sílẹ̀ ọ̀ràn èèyàn lọ́jọ́ fún ẹni tí ó ṣe àlùwàlá kọ́ fọ̀ wọ́n bákan náà wọ́n ní kò sí ẹ̀gbà wá kan kọ́dà kọjá pé ẹ̀gbà wá tọ́ lẹ́ni tó fi hàn pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ṣe àlùwàlá rí láì jẹ́ pé ó fọ gbogbo àwọn oríkè ohun tí a mọ̀ pé kìí ṣe ọ̀ràn yàn ó ṣe é ṣe kí òjíṣẹ́ ọlọ́run ọba ọmọ ọmọ fi sẹ́lẹ̀ ní àwọn àyè kan torí kó lè fi ṣe àlàyé fún wa pé kìí ṣe ọ̀nà yàn ṣùgbọ́n gbogbo àlọ́ láti òjíṣẹ́ ọlọ́run ọba ṣe ní ìgbésí ayé rẹ̀ táwọn ṣàbẹ́rí kò sí kan tó ṣe láì fọ̀kan nínú àwọn oríkè yìí rí torí náà sísọ pé ọ̀kan nínú wọn lọ́nà yàn ọ̀kan ní èso ọ̀nà yàn eléyìí kò súnmọ́ súnà pẹ̀pẹ̀ wàláhù tààlà àlàm ẹni tí gbogbo mùsùlùmí mà ọ̀nà ni wípé àlè sí àlùwàlá pẹ̀lú yíyọ ọ̀kan nínú àwọn oríkè yìí sílẹ̀ yálọ̀ ọjọ́rin yàn ni tàbọ́jẹ́ súnà ni ní gbogbo ìgbà tí a bá ṣe àlùwàlá a mọ̀ wípé àlùwàlá ò lè pé láì jẹ́ pé a fọ gbogbo àwọn oríkè tí ò ti ṣe ọlọ́nsọ̀lọ́láhùn àríhì wọ́sọ́lẹ̀m ṣe àlàyé ní ẹ̀kọ́ sí wẹ́wẹ́ fún wa bẹ́ abẹ́ ilé ìkíwájú kí a tó kọjá àwọn kankan bẹ tí yọ́ kí a pera wa ní àkíyèsí nípa rẹ̀ alákọ̀ọ́kọ́ ni wípé aya yìí ọ ń sọ fún wa pé gbogbo ìgbà tí a bá fẹ́ kírun kí a ṣe àlùwàlá tí ọlọ́run ọba ṣe àlàyé fún wa ǹjẹ́ ní gbogbo ìgbà tí èèyàn bá gbèrò àti kírun yálà ọ ń bẹ lórí àlùwàlá tàbí kò sí lórí àlùwàlá kẹtẹ́lẹ̀ ó gbọ́dọ̀ ṣe àlùwàlá fún un tí ó kì ní tàbí rárá àdísì òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àríhì wọ́sọ́lẹ̀m ọ́ dá àwọn ìbéèrè yìí fún wa lè tọ́jọ́ pé al-imam ibn kathir hadisi ló mú wa lálàkọ́kọ́ lábẹ́ àlàyé tí ó se nípa àyà yìí wọ́n ní hadithi wá látọ̀dọ̀ bureida láti ọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu fẹ́ kí ọ̀ràn yẹn ni wọ́n fẹ́ kírun súnà ní òjíṣẹ́ ọlọ́run bá kì í wọ mọ́síláṣí láìjẹ́ pé ó ṣe àlùwàlá fúnrun tó fẹ́ kí fẹlẹ́mà káàna yẹ́wò mọ̀lẹ́fàtì nígbà tí ó wá di ọjọ́ ṣẹ́gun ó ní pé ọjọ́ tí ọlọ́run bá fún òjíṣẹ́ rẹ̀ ní ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà tẹ̀wọ́dọ́ á wà mọ́sáhà aláàkúfẹ́ yìí òjíṣẹ́ ọlọ́run bá ṣe àlùwàlá ṣùgbọ́n wọ́n ṣe pẹ̀lú awọ lè tọ́jọ́ pé nígbà náà lọ́run tí wọ́n bá bọ̀ èèyàn ní bùkátà sí kí ó tún bọ bàtà sẹ́sẹ̀ mọ́ wọn ni wàsọ́lá sọ̀làwát bìwòdó ìnwáhì òjíṣẹ́ ọlọ́run bá wá kí gbogbo òun tí ó kí ní ọjọ́ náà pẹ̀lú àlùwàlá kan láì jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba tún àlùwàlá ṣe fún gbogbo òun gẹ́gẹ́ bí ìṣesí rẹ̀ eléyìí ọjọ́ àwọn sàábé lójú títí dé bíi pé sẹ́yìdìnà umar bin al kò lè dákẹ́ kọ̀ni kò lè dákẹ́ lọ́wọ́n sọ fún òjíṣẹ́ ọlọ́ọ̀bá pé iná kẹfà alìtẹ̀ṣẹ́ ànàmtẹ́kùn tẹfà àlùhù ó se nǹkan kan lónìí léyìí tọ́jẹ́ pé ààrí kọ́ máa ṣe tẹ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀bá wa ní inni amdan fa'altuhu ya umar mọ́ màmá ṣe bẹ́ẹ̀ ni rẹ umar ó ní pé láti fi yé wa pé ṣíṣe àlùwàlá fún gbogbo òrun tí a bá fẹ́ kí a máa jẹ́ yàn ni lórí ẹni tí ọba ní àlùwàlá tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ní àlùwàlá tẹ́lẹ̀ kì í ṣe ọ̀ràn yàmọ́ lórí rẹ̀ àwọn olùmọ́ wa kò pé irú ẹni bẹ́ẹ̀ mustahab ó ní pé ntẹ́ afẹ́ni lórí rẹ̀ kó sí pé ẹni tí ó ṣe àlùwàlá tó kírun magrib àlùwàlá yìí ń bẹ títí tí ṣáì fi tó nígbà tí wọ́n bá pè ṣáì ìtọ́tọ́ fún un ni láti fi àlùwàlá tó ń bẹ pẹ̀lú rẹ̀ kírun ṣùgbọ́n ẹ̀ tó fi iná lájú ni kí ó tún àlùwàlá ṣe apanupọ̀ àwọn olùmọ̀ ni wọ́n sọ báyìí torí ni wọ́n nítorí wípé in tí ó ní ọlá jù ó ní tí ò ti ṣe ọlọ́run sọlọ́láhùn àríhì wọ́sọ́lọ́m náà tara mọ́ jù ètò ti ṣe ọlọ́run ọba tara mọ́ ṣíṣe rẹ̀ ní gbogbo ògbà nítorí pé ò ti ṣe ọlọ́run ọba ò pa sí gẹ́gẹ́ bí àwọn ẹgbà wa ti fi hàn àyàfi ní ọjọ́ fatihu maka nìkan ó fi hàn pé ó ní tí ó fi nọ́lá jù ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àlùwàlá ṣíṣe ìbáàdà ni ìjọsìn kan ni tó dádó ní tó jẹ́ pé ní gbogbo ìgbà tí èèyàn bá ṣe ìjọsìn a máa jẹ́ ní tí yóò torí rẹ̀ gbalada torí náà iṣẹ́ tí ó ṣe iṣẹ́ kan tó dádó tí ó máa gbalada lórí rẹ̀ ni yàtọ̀ síyún ẹgbà wá mi ń bẹ léyìí tí ó ti ṣe ọlọ́run bá sọlọ́láhùn aláìhí wasallam ó ń ṣe àlàyé ọlá tí ń bẹ fún àlùwàlá ṣiṣe nínú rẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní kò sí ẹrú kan tí ó ṣe àlùwàlá tí yóò yọnu nù àyàfi kọjá pé gbogbo ẹ̀sẹ̀ tí ó fi ahọ́n rẹ̀ dá gbogbo ẹ̀ lọ́jáde pẹ̀lú omi tí ọjà tó fi yọnu nù nígbà tí ọba pomi fi mú gbogbo ẹ̀sẹ̀ tí ó fi mú rẹ̀ gbogbo ẹ̀ ni ó bomi jáde níbẹ̀ ni nígbà tí ọba fojú gbogbo ẹ̀sẹ̀ tí ó fojú rẹ̀ sẹ̀ ni ó ní ọmọ bá omi jáde bẹ́ẹ̀ ni tọ́ba fọwọ́ tọ́ba parí ọtí tí ọba fẹsẹ̀ torí bẹ́ẹ̀ wọn ní ṣíṣe léyìí oore lọ́jẹ́ fún ẹ̀dá torí pé yọ́ máa sí okùnfà pípẹ́ ẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ fún in tó fi lóore fún ni kí ọ máa sí àlùwàlá yìí kí ó máa tún se ní gbogbo ògbà ju kí ọ máa se ní gbogbo ògbà lọ wàláhùtàlá àlàm àṣẹ tí ọlọ́run ọba pa wá níbí nípa ṣíṣe àlùwàlá ó ní pé ẹni tí ọba fẹ́ kírun ṣùgbọ́n ẹni tí ó gbèrò àti kírun ǹjẹ́ ṣẹ̀rí àgbà fún láti ṣe àlùwàlá bí tàbí kọ́ gbà fún wọn kàn ronú pé ọ yẹ kí n ṣe àlùwàlá torí pé n sí lórí ìmára láì jẹ́ pé mò ń gbèrò àti kínu ìdẹ́lẹ̀ ìtọ́ tàbí kọ̀tọ́ apẹnupọ àwọn olùmọ̀ wọn ní tọ́tọ́ ni tó sì dáa ní pàápàá torí pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn aléhi wasallam ní gbogbo ìgbà tí ọ bá lọ gbọ́nsẹ̀ tàbí tọ́ lọ tọ̀ àwọn sàábé ní kì í padà wá láti wá jókòó àyàfi kí ó ṣe àlùwàlá torí pé òjíṣẹ́ ọlọ́run bá máa fẹ́ kọ́jẹ́ pé ní gbogbo òṣè sí tóun bá wà òun ń bẹ nínú ìmọ̀ra bí pé ẹgbà wá kan fi hàn pé lọ́jọ́ kan òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́ọ̀tọ̀ nígbà tó darí dé wọ́n gbé oúnjẹ wá bójíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọba wá gbó oúnjẹ náà jókòó wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ làwọn ọ̀kan nínú àwọn sàbí wá ń rún òjíṣẹ́ ọlọ́run ọba létí pé òjíṣẹ́ ọlọ́run ọmọ tí ì se àlùwàlà pé wọ́n mọ̀ pọ́ wà nínú ṣe sí òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run bá bá ní bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́kọ́ jẹun náà kí n tó ṣe àlùwàlá yìí torí náà wọ́n ní ìtọ́tọ́ ah, ni tó sì dáa ní pàápàá kéèyàn mọ̀ wà lórí ìmọ̀ra ní gbogbo òṣèṣí kéèyàn mọ̀ máa retí pé ó di tí mo bá fẹ́ kírun kí n tó ṣe àlùwàlá yàtọ̀ síyun àwọn kankan ń bẹ tí ẹ̀sìn islam tí ó ṣe wá lójú kòkòrò ṣíṣe àlùwàlá fún tó ń ti pé kìí ṣe ọ̀nà yẹn kìí sì ṣe ìrún kíkí gẹ́gẹ́ bí alukur'an kíkà mo fẹ́ ka alukur'an ẹ̀sìn islam ṣe wá lójú kòkòrò kí a ṣe àlùwàlá síwájú kíkà alukur'an ẹni tó fẹ́ sùn ẹ̀sìn islam ṣe lójú kòkòrò kó ṣàlùwàlá síwájú kó tó sùn pàápàá jùlọ tó bá yẹ pé ó sún máa ya rẹ̀ síwájú kó tó sùn tí ó sì tí láǹfààní àti wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà kì í ṣe aburú ni kó sùn ṣùgbọ́n yọ wẹ̀ síwájú kó tó kírun àṣùbà tàbí kó tó yan náfìlà lóru tó bá jí ẹ̀sìn islam wa ṣe lójú kòkòrò pé tí ọba lè wẹ̀ kó ṣe àlùwàlá síwájú kí ó tó sunù yìí gbogbo orú àwọn ìjọsìn báyìí tàbí àwọn àyè tí ẹ̀sìn islam ti ṣe wá lójú kòkòrò yìí ó ń bẹ yàtọ̀ sí irun kíkí lẹ́yìn náà tí a bá tún padà sí áyà yìí a rí wípé ọlọ́run ọba àlékè ọlá ọ ń sọ̀rọ̀ nípa kí a fọ àwọn ọwọ́ wa méjèèjì títí dé ìgbọ̀nwọ́ léyìí tí a fọ̀ lẹ́yìn ìgbà tí a bá fojú tán ṣùgbọ́n tí a bá wòye sí àlùwàlá tá a mọ̀ ṣe dáadáa a rí wípé nígbà tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe àlùwàlá gẹ́gẹ́ bí súnà ṣe fi kọ́ wa a kọ́kọ́ fọ ọwọ́ wa méjèèjì títí dé ọrùn ọwọ́ lẹ́yìn ìgbà tá a bá fọwọ́ títí dé ọrùn ọwọ́ láwa ṣẹ̀ṣẹ̀ fọ láàyọnúnú á fi omi sí mú á fojú kótó wá di pé á wà fọ apá wa láyè yìí nígbà tí a bá fẹ́ fọwọ́ yìí ǹjẹ́ n tí ọjọ́ náà yàn ọ̀nà ní kí a tún fọ bí tá a ti fọ tẹ́lẹ̀ mọ́wọ́ tá a fọ̀ dégbọ̀n wò tàbí rárá àgbà tá a ti fọ eléyìí tẹ́lẹ̀ kò sí bùkátà kí a tún tún fọ mọ́ èyí tọ́jọ́ náà yàn ní kí a fọ látọ̀nà ọwọ́ títí dé ìgbọ̀nwọ́ apanupọ̀ àwọn olùmọ̀ láìsí yapa láàrin wọn wọ́n ní nígbà tí a bá fẹ́ fọwọ́ níbí ọ̀ràn èèyàn ní ká gbé látòrí èékánná títí dé ìgbọ̀nwọ́ wa a ní nítorí pé a ti fọ bí ìsíwájú torí náà ní tún fọ mọ́ a gbé látọ̀run ọwọ́ wọ́n ní ọ̀ràn èèyàn nítorí kíni wọ́n ní eléyìí tí a fọ̀ ní ìsìn ó lẹ́ tẹ́nu kọ̀ lórí rẹ̀ pé ọ̀ràn ni èyí tí a kọ́kọ́ fọ̀ láì pé a níyàpọ̀ ẹnu ń bẹ nípa rẹ̀ àwọn kan ní kọ̀lágbára tọ́ràn èèyàn torí kò sí nínú tí ọlọ́run ọba sọ nínú àyà àwọn kan lọ́ràn èèyàn ní torí pé òjíṣẹ́ ọlọ́run ọba ṣe mọ́sẹ́ ohun tó jíṣẹ́ ọlọ́run ọba bá sì fún wa kò sí yàtọ̀ láàrin rẹ̀ àti ń táàrí nínú alukur'an torí náà tí ẹnu kọ̀ lórí pọ́nà èèyàn ní àgbọ̀dọ̀ fi sílẹ̀ a rí pé àṣìṣe ńlá gbà léyìí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣe nígbà tí a bá ń ṣe àlùwàlá nítorí pé ìgbà tá a bá fẹ́ fapá àní fọ ọwọ́ àtàtẹ́lẹwọ́ tá a ti fọ̀ tẹ́lẹ̀ a gbọ́dọ̀ fọ méjèèjì papọ̀ títí dé ìgbọ̀nwọ́ wa láhùtá àlàálà bákan náà lábẹ́ àyà yìí ọlọ́run ọba ní kí a fi omi pa orí wa gbogbo ẹ̀gbà wa tó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe àlàyé bí òjíṣẹ́ ọlọ́run ọba máa ṣe fi ọwọ́ pa orí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba a máa dami sí ọwọ́ rẹ̀ méjèèjì yọ́ wàá fi pa orí rẹ̀ ọwọ́ méjèèjì ni òjíṣẹ́ ọlọ́run ọba máa lọ láti wájú títí dé ìpàkọ́ bákan náà òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀dà padà léyìí tó ń túmọ̀ sí wípé kò sí nínú ṣe sí òjíṣẹ́ ọlọ́run ọba kí a fi omi pa apá kan kí a dá apá kan sí a rí nínú àwọn olùmọ̀ tí wọ́n ní ṣíṣe léèké ṣe ń tó burú torí pé ọlọ́run ọba ní wàmsáhù bírú ùsìkùn wọ́n ní bá àtọ́wà níbí bá òǹlẹ̀ tàbíìd wọ́n ní bá àní tí yọ ń bá apá kan wí pé ẹ fi omi pa apá kan orí yín wọ́n ní túmọ̀ rẹ̀ nu ṣùgbọ́n bá olùdíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ṣe tu òdíṣẹ́ ọlọ́run ọba ò tu láyè kan rí pé apá kan orí láà fi ọwọ́ pa òdíṣẹ́ ọlọ́run ọba máa fi ọwọ́ pa gbogbo orí rẹ̀ ní lápapọ̀ àyàfi àyàfi tó wà ń ni wípé bá a ṣe mọ̀ nínú ṣe sí òdíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nínú ìmúra rẹ̀ a máa lo ìwérí a máa lo ráwàní láti fi wérí ráwàní tí òjíṣẹ́ ọlọ́mọ bá ń lò wọ́n ní èyí tí ó jọ ọ̀nà nínú ráwàní tí àwọn lọ́balọ́ba wa máa lò níbí ọ yàtọ̀ sírú àfikórí tí àwọn lárúbáwá máa sábà lò pàápàá jùlọ ní ilẹ̀ mẹ́kà lónìí kìí serú rẹ̀ ní òjíṣẹ́ ọlọ́mọ bá ń lò rẹ̀ tí wọ́n ń pè ní ìkọ́ọ̀lù òjíṣẹ́ ọlọ́run ọba máa wé ní gẹ́gẹ́ bí àwọn ará sudan bí wọ́n máa ṣe wérí irú ráwà níyì ni òjíṣẹ́ ọlọ́run ọba máa lò wọ́n ní tíráwà ní bá wá wà lórí òjíṣẹ́ ọlọ́run tó ti ṣe ọlọ́run bá bá fẹ́ fi omi parí a máa ṣe ní ọ̀nà kan nínú mẹ́ta nígbà míì òjíṣẹ́ ọlọ́run ọbọ̀ síráwà nìyí òjíṣẹ́ ọlọ́run ọbọ̀ wàá fi owó pa orí orí rẹ̀ yóò sì dá padà gẹ́gẹ́ bí ó máa ti ṣe nígbà tí ọba síráwà ni ìṣesí kejì wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba máa fi ọwọ́ para wà ní pé òjíṣẹ́ ọlọ́run ọba ò ní yọra wà nínú ẹ̀kọ́ yóò fi ọwọ́ páráwà ní yóò lọ yóò sì bọ̀ ìṣesí kẹta wọn ní òjíṣẹ́ ọlọ́run nígbà míì àmọ́ rọra súnráwà ní náà sẹ́yìn díẹ̀ apá kan orí ọ̀hàn òjíṣẹ́ wà á fi omi pa ibi tán hàn ìyókù yóò fi páráwà ní yóò sì dá padà lábẹ́ eléyìí ní gbogbo ẹni tí ó bá lo ráwà ní nínú ráwà ní tí ní ẹ̀sà nínú mẹ́tẹ̀ẹ̀ta èyí tó bá ṣùgbọ́n lópin ìgbà tí ọba síra wà ní lórí orí òjíṣẹ́ ọlọ́run tàbí tó jíṣẹ́ ọlọ́run ọba yọra wà nínà òjíṣẹ́ ọlọ́run ọba máa fi ọwọ́ pa gbogbo orí láì dábì kan sí a rí i pé lágbọn bíi náà àṣìṣe ní kí èèyàn kan fi ọwọ́ kan pa ibi tó bá wù lórí kó sì wọ pé òun ti ṣe àlùwàrà gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àríyí wọ́sálàm bí ó ṣe fi kọ́ wa pàápàá jùlọ àwọn ìyá wọ́n bá ti yọ́ tí wọ́n rọra fomi sí báyìí ó ti tẹnu láìjẹ́ pé ó dájú pé gbogbo orí ni wọ́n fi omi pa kí ọlọ́run bá kí ó ṣe àmọ̀nà wa kẹ́nà lábẹ́ eléyìí a rí wípé ẹgbà wá kan ọ̀wá rí kó ti ṣe ọlọ́run ọba tó bá dé fìlà a máa fi omi pa fìlà rẹ̀ torí nígbà míì òjíṣẹ́ ọlọ́run ọba kì í lo ráwà ní fìlà lásán ni ó wà lórí rẹ̀ gbogbo ẹgbà wá tó bá jẹ́ fìlà ni òjíṣẹ́ ọlọ́run máa sì òjíṣẹ́ ọlọ́run ò fọwọ́ pa fìlà rí ńlọ́fà táwọn olùmọ́ fi ní obìnrin náà eléyìí tí yóò lọ hijab hijab yóò mọ gbàdájọ́ filani kò ní gbàdájọ́ ráwàní torí náà obìnrin ò ní fọwọ́ pa kò ní fọwọ́ pa ara eh, hijab tí ó bá lò yóò fi ọwọ́ pórí rẹ̀ ní lábẹ́ hijab wọláhùn àlàm nínú tí a tún kíyèsí níbi ọ̀nà ni pé wàmsáhù bí rùúsíkùm wà àrùjúlẹ̀kùm ilẹ̀ kàbẹ́yìn pé aya ni sọ pé ẹ fi omi pọ́ orí yín tí a bá ka ní rìwáyà wa arjulakum tí a fún ní fatha lè tọ́jú pé o ní rìwáyà tó gbajúmọ̀ jù o ní pé ẹ sì fọ àwọn ẹsẹ̀ yín méjèèjì títí dé kókósẹ̀ ṣùgbọ́n rìwáyà mi mú wá pé wa arjulikum o ní pé ní ìtumọ̀ tí àwọn kan fún wọn ní ìdájọ́ tí orí gbà náà lẹ́sẹ̀ gbà òní pé bẹ́ẹ̀ ṣe fi omi pa orí yín bẹ́ẹ̀ náà lẹ́ fi omi pa ẹsẹ̀ yín kìí ṣe pé ẹ̀fọ́ nínú àwọn tó ń sọ báyìí àwọn apá kan nínú àwọn mùsùlùmí pàápàá jùlọ àwọn tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú rẹ̀ àwọn ni àwọn tí wọ́n máa wọn sábí òjíṣẹ́ ọlọ́run ọba lọ́ta wọ́n ní a ò ní fẹsẹ̀ nígbà tá a bá ṣe àlùwàlá a fi omi pa ni gbogbo ẹni tí ọba ríbi tí wọ́n ti ń ṣe àlùwàlá yóò rí wípé wọ́n ń fi omi pa ẹsẹ̀ wọn ni lábẹ́ ilé àwọn àfáà ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ nítorí pé al-imam bunu kathir kí ọlọ́ọ̀bá kí ó fi ọ̀run kẹ́ ọ náà ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ilé pé ọ̀rọ̀ yìí àti ìdájọ́ tí àwọn mú yìí in tí ó takọ sí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam in tó takọ gbogbo tí àwọn sàábé ṣe ni kọ́dà gan nǹkan kan ni tí ó takọ tí ó dájú nínú ẹ̀sìn léyìí tí ò sí iyèméjì níbi pé òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àlehi wasallam kò fi ọwọ́ pẹ́sẹ̀ rẹ̀ rí òjíṣẹ́ ọlọ́run ọba máa fọ́ ni kọ̀ wá mọ lórí pé òjíṣẹ́ ọlọ́run ọba máa fọ̀sẹ̀ nìkan ọkọ̀ fáwọn sàábé láti fi ọwọ́ pẹ́ ẹsẹ̀ wọn kódà òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àlehi wasallam ó ní ìyà ní ìyà tí ó le koko nínú náà ọ ń bẹ fún ẹnikẹ́ni tí ọba fọ̀sẹ̀ rẹ̀ nígbà tó bá ṣe àlùwàlà àwọn hadith tó mẹ́lẹ̀ wá àwọn olùmọ̀ nípa hadith wọ́n ní ahadith mutawatira ó ní pé àwọn hadith tó pọ̀ ní tọ́jẹ́ pé àwọn tí wọ́n gbà wá wọn ò lóǹkà kò sí iyèméjì nípa wọn nínú àwọn hadith yìí ó lè tọ́ wà nínú as-sahihain nínú sahihul bukhari àti muslim lẹ́yìn tí wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi ibn amr kí ọlọ́ọ̀bá kí ó yọnu sí òun àti bàbá rẹ̀ wọ́n ní takọ́lá fa'ánà rasulullahi sallallahu alaihi wasallam fi safaratin safarnaha ni à ń bọ̀ wá láti orí ìrìn àjò kan lọ́jọ́ kan pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba wa dúró sẹ́yìn ó ti wà síwájú. fa àdọ́rọ́kànnà wàpàd arhaqatna salatu salatu al'asri wa nahnu natawadda. ní òjíṣẹ́ ọlọ́run ọba wa wá dé bá wa ní àyè kan tá a ti dúró à ń ṣe àlùwàlá láti kírun asiri. ní ìṣesí tá a wà nígbà náà ó ti rẹ̀ wá gan a sì gbọ́dọ̀ kírun wọ́n ní nígbà tó ti ṣe ọlọ́run sọlọ láwọn àríyí wọ́sọ́lẹ̀m tó wá dé bá wa nínú ìṣẹ́sí yìí òjíṣẹ́ ọlọ́run ọba wá rí pé àwọn kan nínú wa wọ́n ń fi ọwọ́ pẹ́sẹ̀ wọn ni wọn ò fọ́nù abdullahi ibn amur olóhùn náà wà nínú àwọn tó ṣe báyìí pé àwọn kan fi omi pa òkè ẹsẹ̀ àwọn ni ni òjíṣẹ́ ọlọ́run ọba wá ń sọ pé tasbihu lwudu ṣe ọlọ́ọ̀bá ní ẹsẹ̀ àlùwàlá dáadáa ní tí ń tọ́ka sí ni pé ẹ fọ àwọn ẹsẹ̀ yín òṣìṣẹ́ ọlọ́ọ̀bá wá fi kún pé wẹ́yìlú lè àkọ́ọ̀bì mi nànà ègbé ìyá ńlá ń bẹ fún àwọn àtẹ́lẹsẹ̀ kan nínú iná ni wípé àwọn àtẹ́lẹsẹ̀ tí omi ọ̀bá kàn nígbà téèyàn ń ṣe àlùwàlá ègbé ń bẹ fún wọn lábẹ́ ilé ni àwọn olùmọ̀ súnẹ̀tì ni ìtọ́dájú ni pé kò tiẹ̀ tọ́ fún mùsùlùmí rárá láti fi omi pẹ̀sẹ̀ rẹ̀ nígbà tí ń bá ń ṣe àlùwàlà torí tó bá tọ́ ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam kò ní máa sọ fún àwọn sàábé yìí pé ìyá ń bẹ fún ẹni tí ọba fi omi kàn tẹ́lẹsẹ̀ rẹ̀ torí pé tá a bá ní wọ́n fi omi pa ẹsẹ̀ ó sì ṣe kọ́jẹ́ pé òkè ẹsẹ̀ nìkan wọ́n fi pa ó sì ṣe é ṣe kí wọ́n fi pa òkè àtìsàlẹ̀ ṣùgbọ́n fífi omi pa kọ̀dà gẹ́gẹ́ bíi fífọ̀ òpin ìgbà tó ti ṣe ọlọ́run ọba ò ti gbà fáwọn sàábé kí wọ́n ṣe tó ti ṣe ọlọ́run ọba ò sì ṣe rí ó fi hàn pé n tí ọ̀tọ̀ ni kọ́dà nínú hadithi kan wọ́n ní ọ̀kan nínú àwọn sàábé ṣe àlùwàlá nígbà tó ṣe àlùwàlá tán àwọn àyè kan wá ń bẹ tí omi ọ̀kan lẹ́sẹ̀ rẹ̀ tó ti ṣe ọlọ́run ọba rí ló ti ṣe ọlọ́run ọba wá sọ fún pé kó padà lọ fẹsẹ̀ rẹ̀ torí pé ègbé ń bẹ fún ẹsẹ̀ tí omi ọ̀bá kàn nígbà tó bá ṣe àlùwàlá so eléyìí ó ń fi hàn pé ànú ni àṣìṣe ńlá gbà ni kéèyàn ó ṣe àlùwàlá kọ́ wa máa fi omi pa ẹ̀sẹ̀ àyè tí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aríhì wọ́sọ́lẹ̀m tí máa fi omi pa ẹ̀sẹ̀ rẹ̀ ọ̀nà ìgbà tí òjíṣẹ́ ọlọ́run bá bá wọ hoof sẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí àṣekà sẹ́yìn hoof bá a ṣe ṣàlàyé ọ̀nà ní ìbọ̀sẹ̀ tí wọ́n fi awo sí léyìí tí ó máa bọ gbogbo ẹ̀sẹ̀ nítorí ọlọ́run bá bá wọlé òjíṣẹ́ ọlọ́run bá máa fi omi pa bákan náà òjíṣẹ́ ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá wọ̀ nínú àwa mùsùlùmí láti fomi pa ṣùgbọ́n ẹni tí ọba sí kúfù lẹ́sẹ̀ rẹ̀ kò sí tọ́jọ́ mẹ́bẹ̀ nínú ohun tí ó ṣe aya tẹ̀síwájú ọlọ́run bá lékè ọlá ní wọ ìǹkùntùn márùdọ̀ ọ wá sí ìṣekọ́jẹ́ pé ẹ̀yìn wà lórí ààrẹ naam wọ ìǹkùntùn jónúbá fattaharu ọlọ́ọ̀bá wà lékè ọlá ní ìwọ̀ inkuntum junuba tí ẹ bá wá wà ní ipò ipò a máa ṣẹlẹ̀ torí ìdí nínú méjì ni inú kọjá pé ọkùnrin ó súnmọ́ obìnrin yálà aya rẹ̀ ni tàbí kọ́mọ aya rẹ̀ lópin ìgbà tí ọba ti súnmọ́ obìnrin súnmọ́ obìnrin nǹkan kan jáde lára rẹ̀ ni tàbí kò sí ń tọ́ jáde lára rẹ̀ ó ti wà nínú jẹ́nẹ́bà ó gbọ́dọ̀ irú béèrè yìí ni arákùnrin kan wá bí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àríhì wasallam ó ń béèrè pé iye òjíṣẹ́ ọlọ́run ọba kí ni ìdájọ́ ẹni tí ó sún máa ya rẹ̀ ṣùgbọ́n nǹkan kan jáde lára rẹ̀ títí tó fi dìde òjíṣẹ́ ọlọ́run ọba ni ó wee torí náà eléyìí ti di nínú àwọn tí ń fa ó ní kí ọjáde lára ọkùnrin yálò ó sún mọ́bìnrin ni tàbí kò sún mọ́bìnrin ó sì ṣe kọ́jọ́ pé ó sùn lọ́làlà mẹ́ni ìjáde lára rẹ̀ ó sì ṣe kọ́jọ́ pé ń ronú nípa ni mẹ́ni ìjáde lára rẹ̀ ó sì ṣe kọ́jọ́ pé ń báyà tagi ni mẹ́ni ìjáde lára rẹ̀ tàbí torí àwọn ìdí mi lópin ìgbà tí mẹ́ni ìbá jáde lára rẹ̀ ó ti wà ní ipò jẹ́nẹ́bà kì í ṣe dandan kọ́jọ́ pé ó sún mọ́bìnrin ọlọ́run ọba ní wọ ìkúntùm júnúbán fọ̀tọ̀hárù tí ẹ bá wà nínú po mọ̀ní ìtọ́jọ́nà yẹn lórí yín ó ti tayọ àlùwàlá ó ti di ìwẹ̀ torí náà wẹ̀wẹ̀ jẹnẹba ọlọ́run ọba wa ní wọ ìkúntùm mẹ́rọ̀dọ̀ ṣùgbọ́n tẹ bá wà lórí àárẹ̀ èyí tó ṣe ṣe kọjá pé àlùwàlá ṣíṣe kò ní rọrùn fún yín tàbí kọjá pé ìwẹ̀ wíwẹ̀ kò ní rọrùn fún yín torí inú ṣe sí tẹ́ awo àlà tàbẹ́ wà lórí ìrìn àjò láyé tọ́jẹ́ pé ó ṣe é ṣe kẹ́ wà nínú jẹ́nẹ́bà tẹ́ẹ̀ní láǹfààní àti wẹ̀ tàbó ṣe é ṣe kí àkókò òrùn ó tó tí ò ní sí omi nítòsí tẹ́ẹ̀fì sí àlùwàlá àwùjá àhàdùn mínkùnmín alghaib tàbí rárá ẹnìkan yín ọlọ bùkátà ọgbọ̀nsẹ̀ tàbọ́tọ̀ tàbí isolótiẹ̀ jáde lára rẹ̀ tí ò sí ní ipò àlùwàlá mọ́ awla amastumun nisa tàbí ẹ súnmọ́ obìnrin gẹ́gẹ́ bí abdullahi ibn abbas bí ó ń ṣe ń túmọ̀ àyà yìí abdullahi ibn abbas ní gbólóhùn la amastumun nisa ntí ọlọ́run gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé jàmá àtúmọ̀ nìsa ni pé ẹ súnmọ́ obìnrin nínú ẹgbà wa ti sa'id bin jubair ọ̀kan nínú àwọn tó gbajúmọ̀ nínú àwọn ọmọ kíwa abdullahi ibn abbas gbà wá ó ní ní ọjọ́ kan à ń se fanfà láàrin ara wa láwàtà àjọ máa kíw nípa pé ẹni tí ọ bá súnmọ́ obìnrin rárá nípa pé ẹni tí ọ bá fi ara kún obìnrin ìjọ gbọdọ̀ se àlùwàlá tó fi kò ní se àlùwàlá lábẹ́ àyà yìí ó ní pé wọ́n ń jiyàn pé làmọ́sítòmù nìsà sí ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn fi ara kún obìnrin tàbí súnmọ́ obìnrin ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó lárúbáwá tí wọ́n sì gbédè dáadáa wọ́n ní gbólóhùn la mọ́sítọ́mọ̀ nìsá ó ń túmọ̀ sí súnmọ́ obìnrin ni kì í ṣe fífi ara kan obìnrin ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ó jẹ́rú táwọn lárúbáwá rà tí wọ́n sọ̀dọ̀ mọ́ ṣùgbọ́n wọ́n èé ṣe lárúbáwá nípìnlẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ń lọ pẹ̀lú àgbóyé pé la mọ́sítọ́mọ̀ ni pé èèyàn fi ara kan obìnrin ọwọ́ àlọ́ bá abdullahi ibn abbas náà wá ń sọ fún pé fáńfà táwọn èèyàn ń ṣe ni Kini ni èyí tó fi gún régé abdullahi ibn abbas wa ni kí làgbọ́ yé tiẹ̀ bani èmi náà ń bẹ pẹ̀lú àwọn ẹrú tá a bọ́kùn lẹ́rù wọn ni abdullahi ibn abbas ní gbogbo yín ẹ̀ ṣàṣìṣe èyí táwọn lárúbáwá wí ohun gan lè tó ṣe déédéé onítẹ̀rí pé ọlọ́run ọba nínú alukur'an yòókè ní màṣá àbí màṣá a máa lo gbólóhùn tó bá wù fún tí ọba fẹ́ ó ọlọ́run ọba lo gbólóhùn almas ó ní pé ẹ̀sùn mọ́bìnrin bákan náà ọlọ́run ọba lo gbólóhùn báṣirò hùnà àlùmọ́báṣara láti túmọ̀ sí súnsúnmọ́ obìnrin oníbẹ̀rẹ̀ náà ni ọlọ́run ọba lo gbólóhùn la mọ́sítọ́mọ̀ nìsa níbí pé ẹ súnmọ́ obìnrin nítorí náà ẹni tí ọba súnmọ́ obìnrin ó ní tí ọlọ́run ọba gbà lérò níbí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà la rí nínú àwọn sàbí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu alayhi wa sallam ẹni tí ó ní àgbóyé tó yàtọ̀ sírù ti abdullahi ibn abbas gẹ́gẹ́ bí abdullahi ibn masud léyìí tí ọ̀hún náà jọ́kan nínú àwọn olùmọ̀ nínú sàábé ó ní làmásùtùm níbi ó ń túmọ̀ sí fífọ ọkàn obìnrin tàbí fífi ara kan obìnrin so ìdájọ́ tó wà níbí ni pé ní àgbọ́yé àwọn tó ní fífi ara kan obìnrin ni ẹni tí ara rẹ̀ bá kan obìnrin tó sì wà lórí àlùwàlá ó ti dọ̀ràn èèyàn lórí rẹ̀ kí ó tún àlùwàlá sí ṣùgbọ́n àgbọ́yé àwọn tí wọ́n ní rárá súnsún mọ́bìnrin ni wọ́n ní ẹni tí ara rẹ̀ bá kan obìnrin tó sì wà nípò ẹni tó ti ṣe àlùwàlá kò ní tún àlùwàlá ṣe rárá ṣùgbọ́n wà láhùtà àlà àlẹ́m èyí tí ó fi súnmọ́ jù ọ̀nà ni pé làmọ́sítọ́mù nìsá ẹni tí ọba súnmọ́ obìnrin kì í sẹni tí ọba fi ara kún obìnrin torí àwọn ẹ̀rí mi nínú wọn nígbà tí wọ́n ń bi ìyáńlá wa aisha rọ̀bì aláhùtà àlà àǹhà léèrè nípa àyà yìí òjíṣẹ́ ọlọ́run bá bá ní à ah, òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àríwá sọlọ́ máa máa ṣe àlùwàlà ṣùgbọ́n kó tó jáde nínú ilé pòun lọ mọ́ṣíláṣí láti lọ kírun yóò fi ẹnu kọ àwọn kan nínú àwọn aya rẹ̀ láì jẹ́ kó tún àlùwàlà sí làwọn olùmọ̀yún wá ní ẹnu ọ̀sẹ̀ fi kọyàn láì jẹ́ pé ara kan ara lópin ìgbà tí ara òjíṣẹ́ ọlọ́run bá ti kan àwọn kan nínú àwọn aya rẹ̀ tí ó sì tún àlùwàlà sí ó hàn pé aya yìí kò tọ́ka sí fífi ara kan obìnrin bákan náà wọ́n ní hadisi kan tó ń bẹ tí yàrá wa aisha rọ̀dùyàláhu ta'ala anha tó ń fún wa nírò pé ní ọjọ́ kan òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọ̀nyànà fílà lóru nínú yàrá òun ó ní ẹsẹ̀ òun sì wà ní déédéé ibi tí òjíṣẹ́ ọlọ́run ọba ọmọ gbórílé nígbà tó bá fẹ́ ṣe sùdúd torí náà tó ti ṣe ọlọ́run ọba bá fẹ́ ṣe sùdúd yóò wá fọ́ kòun lẹ́sẹ̀ òun ó sì ka ẹsẹ̀ òun tó ti ṣe ọlọ́run ọba bá gbórí dìde láti sùdúd tán òun ó sì na ẹsẹ̀ òun padà wani ni ìbájẹ́ pé fífọwọ́ kan obìnrin máa ba àlùwàlá jẹ́ ni àlùwàlá òjíṣẹ́ ọlọ́run bá ti bàjẹ́ irun rẹ̀ sì ti bàjẹ́ ṣùgbọ́n lókun ìgbà tó fi hàn pé òjíṣẹ́ ọlọ́run bá tẹ̀síwájú nínú òrùn kíkí ó fi hàn pé léyìí kò sí nínú tí ń ba àlùwàlá jẹ́ bákan náà àwọn olùmọ́ tún ṣe àlàyé pé ṣíṣe irú òfin báyìí yóò fà nira fún ọ̀pọ̀lọpọ̀ orí pé ọ̀pọ̀lọpọ̀ ń bẹ pẹ̀lú obìnrin ọmọ rẹ̀ aya nítorí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àrùn kàrà tábà wá ní ní gbogbo ìgbà tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ tún àlùwàlá ṣe ẹlòmíì nira ní ọ̀jẹ̀ fún ọlọ́run ọba ò sì fẹ́ nira fún wa nínú ẹ̀sìn islam gẹ́gẹ́ bó ṣe wà nínú ááyà yìí níparí rà torí náà ẹ̀ tó fi súnmọ́ jù ọláhùn àlẹ́m ó ní wípé fífi ara kún obìnrin kọ́ ni ááyà yìí gbà lérò àwùlà mọ́sítùmù nìsà tàbí ẹ̀ súnmọ́ obìnrin fọlẹ́mtẹ́jìlú ẹ̀ wá rómi tẹ́ẹ̀fì ṣe àlùwàlá tàbí tẹ́ẹ̀fì wẹ̀ ọlọ́run ọba ní fatayamamu sa'idan tayyiba ọlọ́run ọba ní ẹwà ẹsẹ àtayẹmù ó ní pé ẹsẹ àlùwàlá gbẹrẹ kú ẹsẹ àlùwàlá tí ẹ fi ẹ̀pẹ̀ sí sa'idan tayyiba ẹwà ojú ilẹ̀ ó ní sa'id ní sa'id ojú ilẹ̀ gbogbo tí ọba hàn lójú ilẹ̀ láì jẹ́ pé ọwọ́ ọmọ ẹ̀dá ádámà ló yí padà ni pé bí ọlọ́run ọba ṣe ṣẹ̀dá rẹ̀ lórí bẹ́ẹ̀ náà ló sì wà yọ ọmọ gbàtúmọ̀ sa'id ni pé ìyẹn ni ọmọ ẹjẹ sa'id yẹpẹ ọmọ ẹjẹ sa'id àpáta tàbí òkè tó jáde lórí ilẹ̀ yọ ọmọ ẹgbà tó mọ sa'id àwọn olùmọ́ní àwọn ààyè tó bá jẹ́ pé yìnyín lọ́wọ́ à ń bẹ̀ kọ̀rọ̀nù láti rí yẹpẹ òun náà ọmọ ẹgbà tó mọ sa'id ní gbogbo ìgbà tí a bá wà ní ipò ẹni tó fẹ́ ṣe àlùwàlá tàbí ẹni tó fẹ́ wẹ̀ tí ò sì sí nǹkan kan tí ó lò láti fi wẹ̀ nítomi tàbí omi tó wà kò ṣeé ṣe kó fi wẹ̀ torí ìnira irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ọba ní kí ó ṣe tẹ́ ìmọ̀mọ́ kí ó wọ ojú lẹ̀ tọ́ yìí ìbàn èyí tọ́ bá mọ́ kí ó fi ṣe tẹ́ ìmọ̀mọ́ ọlọ́run ọba wá ṣe àlàyé bá ṣe sí ọlọ́run ní famsahu bí wojú hekùn ẹ wá fi pa ojú yín wa àìdíyẹkùn mìnhù bákan náà ẹ fi pa ọwọ́ yín nínú rẹ̀ ojú wa tá a fi pa eléyìí kò sí nǹkan kan tí ó ṣeé ṣe kí ó múrù ju wa ṣùgbọ́n wọ́ wa tá a fi pa èyí tí ọlọ́run bá ti ní wa ìdíyẹ̀kùn àwọn ọwọ́ yín ọwọ́ ó ṣeé ṣe kó túmọ̀ sí láti orí èékánná títí dé ọrùn ọwọ́ ó ṣeé ṣe kó túmọ̀ sí láti orí èékánná títí dé ìgbọ̀nwọ́ kódà ó ṣeé ṣe kó túmọ̀ sí láti èékánná títí dójìká ìwọ láàfi èpè pa níbí nínú àwọn olùmọ̀ ara wọn tí wọ́n ní ètò náà yàn oni ní ká fi omi pa ká fi èpè pa ojú wa àti ọwọ́ títí dé ọrùn ọwọ́ wọ́n ní eléyìí lọ́dọ̀ràn yàn ṣùgbọ́n àwọn olùmọ̀mí ní a lè fi kún títí dé ìgbọ̀nwọ́ wọ́n ní àfikún tá a fi kún títí dé ìgbọ̀nwọ́ wọ́n ní súnà ní gẹ́gẹ́ sì wà nínú mazhab imaamu malik kí ọlọ́run bá kí ó fún ọ̀run kẹ́ ṣùgbọ́n a rí nínú àwọn olùmọ̀ tí wọ́n ní rárá ṣíṣe léyìí àṣejù ní nínú ẹ̀sìn alugolowo fìdíìn wọ́n nítorí pé gbogbo àdìsí òjíṣẹ́ ọlọ́run ọba tó wá tó sì jẹ́ sọ̀hí yàtọ̀ sádìsí tó lẹ gbogbo ẹ̀ wọ́n fi hàn pé ẹni tí ọba ṣe tẹ́ ìmọ̀mọ́ ibi tí ọwọ́ rẹ̀ pípa ibi tí ọmọ ni kò ní kọjá bí nínú àwọn ẹgbà wa yìí ẹgbà wa ammar bin yasir ọ̀nbẹ léyìí tó wá nínú sahihu bukhari àti muslim ammar bin yasir ó fún wa nírò pé ní ìjọ kan àwọn lọ wọ́n lọ dísí òdíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aláhi wasallam wọn àti sayidina umar so ní lẹ́yìn ìgbà síwájú bẹ́ẹ̀ ó ní lọ́jọ́ kan nìkan lọ́wọ́ bí sayidina umar léèrè pé àsìkò òun tó òun fẹ́ kírun kò sì sómi ìjọ tọ́kọ̀ wọn ṣe tẹ̀mọ́mọ́ sayidina umar ní rárá ọ wo mi lọ ni ní tọ́wọ̀n ọba wá rómi tó sì jẹ́ pé jẹ́nẹ́bà ní bẹ pẹ̀lú òun kọ́ ìwẹ̀lọ́ yẹ wọn wẹ̀ sayidina umar ni à tẹ̀yẹ́mùm kò ní dúó nípa ọjọ́ ọ ọgbòmí náà ní títí tó fi romi kọ́ tó di pé ó kinu ni amar bu ni yasir wa ń pè ah, ẹ sẹ́yìn na umar ti gbàgbé ni lọ́jọ́ tá a jọ wà lórí ìrìn àjò pẹ̀lú rẹ irú ìṣẹ̀lẹ̀ bá ìṣẹ̀lẹ̀ sí wa èmi àti wọ́ àwa méjèèjì jí lẹ́ni tí jẹ́nẹ́bà mú wa kò sì sómi ìwọ́ wa kọ̀ kírun èmi sì ní mo mi ní òhò mo fi wẹ̀ mo sì kírun tèmi nígbà tá a wá dọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba fún níròyìn ní òjíṣẹ́ ọlọ́run ọba wá bú sẹ́yìn pé ah, rẹ amar bùnú yá sí i ntọ́yẹ kó o ṣe náà ni kí o fi ọwọ́ gbálẹ̀ kó o sì fi yẹ̀pẹ̀ yìí kó o fi pa ojú lọ́nà òjíṣẹ́ ọlọ́run ọba fi ọwọ́ rẹ̀ méjèèjì gbálẹ̀ ó sì fẹ́ ọwọ́ fi ọwọ́ pójú ó sì fọwọ́ pa ọwọ́ rẹ̀ méjèèjì títí dé ọrùn ọwọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ní tọ́ bá ṣe lé nítorí náà ìtọ́ kí arákùnrin yìí ó na ni umar rántí ọba ní bẹ́ẹ̀ ni ohun tí amar yasir wí ló se níta fẹ́ lò ni pé mọ́mọ́ tó ti ṣe ọlọ́run bá kọ́ amar bùnú yasir ó ti ṣe ọlọ́run ibi ni ó ti dúó bẹ́ẹ̀ náà ni gbogbo àdísì tó gún régédé dé ni wọ́n ti dúó ńlọ́fà tí àwọn ní àní kọjá bí wá pé tí a bá ka nínú bolúgbò maram wàláhù tààlà àlàm ọlọ́run ọba tẹ̀síwájú pé wà àìdíyẹkùn mínú máa yorí ìdúláhù lè yẹjà àlà àlẹ́yìnkùn min haraj ọlọ́run ọba ṣe ìdẹ̀kùn yìí fún yín ni torí pé ọlọ́run ọba ọ̀fẹ́ ìnira fún yín nínú ẹ̀sìn pé ọlọ́run ọba ṣe ìdẹ̀kùn pẹ́ tí ẹ̀ bá rí omi ẹ̀sẹ̀ tẹ́ ìmọ̀mọ́ torí pé ọlọ́run ọba ọ̀fẹ́ ìnira fún yín nínú ẹ̀sìn imam al-bukhari rahimahullahu ta'ala ó má di ìsìn kan wá tó ń sọ nípa ìdí tí ọlọ́run ọba fi ṣèdẹ̀kùn yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan lọ́sẹ̀lẹ̀ nígbà tí àwọn sàábé wọ́n ń darí bọ̀ wá látọjú ogun kan pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nana aisha ní ó kù dẹ̀dẹ̀ ká wọlu madina lòun wá fura sí pé chéènì tóun yá lọ́dọ̀ ọmọ yóò wọn asma ọ̀sọ̀nù lòun sọ fún òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu àríyí wasallam òjíṣẹ́ ọlọ́run ọba wa ná káwọn kan nínú àwọn sàábí kún ó lọ wọ bí táwọn kọ́kọ́ sọ̀ sí ó sì ṣe kọjá pé bẹ́ẹ̀ ni tírénì bọ́ sí ó nígbà àwọn lọ àwọn yòókù jókòó níbi táwọn ti ń retí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu àríyí wasallam ó gbé orí sórí ìtàn òun òun sì gbójíṣẹ́ ọlọ́run ọba àsìkò òrùn tó kò sómi àlùwàlá kódà kò sí ètò wọn ò mú ó ti wá káwọn la ṣùgbọ́n kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sèyídìnà abubakar ní sidik inú wa bí náà wá já lọ bá ìyá ńlá wa aisha radiyallahu ta'ala anha oni ní ọ wọlé lọ́wọ́ bá kó ti ṣe ọlọ́run bá ń sùn lórí ìtàn mi ó ní ọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi débi pé ó ń fi ọwọ́ gún mi nímú ní ṣùgbọ́n ìlémíra torí ìfẹ́ kò ti ṣe ọlọ́run ọba sọlọ́láhùn aláhi wasallam kọ́ yájú ìfẹ́ dárun mọ́ lójú torí náà olóhùn ṣe sùúrù gbogbo bí bàbá òun ṣe ń sọ̀rọ̀ sóhun òun ò mira títí tó fi sọ̀rọ̀ tán tó lọ nílẹ́yìn ìgbà tó lọ tó ti ṣe ọlọ́run ọba tají lọ wá ń ka ayà tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ pé tẹ́ ẹ bá wà nírú ipò báyìí tí ò sómi ẹsẹ̀ tẹ́ ìmọ̀mọ́ làwọn sàábé àwọn ọ̀kan nínú wọn wá ní ilé ìyáńlá wa aisha radiyallahu ta'ala anha ilé abubakar ní sadiq wọn ni ilé alálùbáríkà ni torí pé kò sígbà kan tá a wà nínú nira léyìí tó ṣeéṣe kọjá pé nira yìí kàn wá ní látàrí ọ̀kan nínú àwọn ìdílé yìí àyàfi kí ọlọ́run ọba ó torí wọn ṣẹ̀dẹ̀kùn fún wa lọ́nà ọba fi ṣerú ìdẹ̀kùn fáì tó fi ṣe fún wa lábẹ́ ilé ìlẹ́yìn àwọn olùmọ́tí ní gbogbo ohun tí ọba lè fà nínú ẹ̀sìn A náà àti ṣe ìdẹ̀kùn fún yàn nípa rẹ̀ ní alimọ̀ṣọ́kọ́tù tajilibu taisir torí pé ọlọ́run ọba ò fẹ́ nira fún wa nínú ẹ̀sìn gbogbo tó bá mú nira dání kò sí nínú ẹ̀sìn islam tó bá yẹ pé yóò ní apá kan lára ọlọ́run ọba máa ṣe ìdẹ̀kùn fún wọn torí ká má bàa wọnú nira lápèjúwe ní àyà yìí mú wa àwẹ̀ àṣàlùwàlà ṣùgbọ́n tó bá yẹ pé yóò níyàn èèyàn wà lórí àìsàn yóò nílá láti láti wẹ̀ tàbí láti ṣe tàìmọ́mà láti ṣàlùwàlá ọlọ́run bá ní kó ṣe tàìmọ́mà nínú rẹ̀ ń tọ́wà lórí ìrìn àjò ó sì ṣe kọ́ yẹ pé kọ́mọ dúó kírun ní gbogbo àkókò òrùn yóò nira fún kó dúó kírun lásìkò àìlá kó dúó kí lásìkò àìlá sáré kó dúó ní mọ́gírì kó dúó ní ṣáì ọlọ́run bá nírú ẹni báyìí kọ́ pàánù méjì pọ̀ kó kí mọ́gírì bá ti ṣáì lákòókò kan kó kí zúùrù àti ásìrì lákòókò kan èyí tí ó fi jẹ́ pé yóò dúó lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kó dúró lẹ́ẹ̀mejì ti tó ẹ̀ńtọ́ wà lórí nínú ìnira bóyá ara ni kò lè gba àwẹ̀ ọlọ́run bá ṣèdẹ̀kùn fún pé kọ́ fà àwẹ̀ yìí lẹ̀ tó bá dákòókò mi kò gbà kódà ní tó ṣe ṣe kọ́yá pé kò ní lè gbà á mọ́ rárá bóyá àìsàn tó ṣe àìsàn kan ni tí àwọn tí wọ́n mọ̀ nípa àìsàn wọ́n ti fi dá lójú pé ara ò lè yá mọ́ ọlọ́run bá nírú rẹ̀ kọ́mọ̀wulẹ̀ dára rẹ̀ láàmú fàfídìyàtùn kọ́ mọ́ fún àwọn aláìní kọ́ mọ́ bọ́ wọn ní ọjọ́ kọ̀ọ̀kan kọ́ mọ́ bá aláìní kọ̀ọ̀kan ó ti dúró nípa àwẹ̀ fún bẹ́ẹ̀ ni arúgbó tí ò lè gba àwẹ̀ yálà ọkùnrin ni tàbóbìnrin irú ẹni bẹ́ẹ̀ kò síran kan pé àkókò kan ń bẹ tágbára ó tún padà dé mọ́ rí pé yóò tún máa tẹ̀síwájú ni irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run bá ní kọ́ mọ́ bó ẹnì kọ̀ọ̀kan nínú àwọn aláìní ní ọjọ́ kọ̀ọ̀kan eléyìí ọmọ dípò àwẹ̀ fún un torí náà gbogbo orú nira báyìí tó bá dé ọlọ́run bá máa ṣe ìdẹ̀kùn fún wa alùmọ̀ṣẹ́kọ́tù tẹ́jìlìbù tẹ̀sír lábẹ́rẹ̀ ni àwọn olùmọ̀ ti ń ṣe àlàyé pé gbogbo àwọn ìjọsìn kan tí wọ́n bá gbé wá fún yín pé ọlọ́run bá ní ẹ̀sìn nǹkan báyìí ẹ̀sìn nǹkan báyìí tí nira bá wà ń bẹ́ ẹ̀sìn ó yẹ yín pé kò sí nínú ẹ̀sìn islam torí pé ẹ̀sìn islam ò ní gbé nira wá àwọn ẹlòmíì wọn ò ní nírú àwọn òrùta àwà yìí ń bẹ́ nínú àwọn náfìlà tẹ́yàn pé ẹ̀yìn ó dùó kọ gbọ́dọ̀ fẹsẹ̀ méjèèjì dúó ẹsẹ̀ kan ó dùó yóò sì dì kan mú níraka kan níraka kan tí ti di ẹsẹ̀ kan mú yóò ka yà sí mọ́kànlá tàbí jù bẹ́ẹ̀ lọ ẹwọ́rú nira tí tọ́ba ti hàn pa ìnira ń bẹ́ẹ̀ bá àwọn mọ̀ pé kò sí nínú ẹ̀sìn torí pé kíkírun òru tí ẹ̀sìn islam ṣe wá lójú kòkòrò tó sì ní ká dúó kárí pa kakéwú tó gùn kò sí lọ́ràn yàn kìí sọ̀nà yàn lẹ́yìn pé kìí sọ̀nà yàn ẹni tó bá fẹ́ kí tí ọba lè dúró kíka kí ó dúdùn kíka kí ó gúngùn ẹ̀sìn islam ní kọ́ ká wọn bá ń tọ́ba lè kà kọ́dà bọ́jà àyà kan ni ẹni tí ọba lè dúró kọ́ àyà kan yun gan kó kí níjókòó tọ́ba wa di pé àmọ́ gbẹ́sẹ̀ kan sókè eléyìí ò sí nínú súnú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa torí pé òjíṣẹ́ ọlọ́run bò ní fi ìnira kan wá máa yorí idùláhùn lè yẹ wàlákin yorí ìlú lè yọkọ̀ hírọ̀kùn ọlọ́run ọba ṣe léyìí ni torí kí ọ lè bá àkọ́yìn mọ́ wọ́n fi ní ẹ máa ṣe àlùwàlá kí ẹ sì máa wẹ̀ níwẹ̀ jẹ́nàbà ìbéèrè ṣe ṣe kọ́ wá níbi pé tó bá yẹ torí ìmára ni ẹn tó wẹ̀ tó fi ọsẹ wẹ̀ tó ṣe gbogbo ẹ̀ á wà tún ní yọ ṣàlùwàlá irú ẹni bẹ́ẹ̀ kò sí nínú ìdẹ̀tí mọ́ ìmára àwọ ni ó tún ṣe tàbí ẹni tó ti wẹ̀ ọ wà nínú ẹni tí ara rẹ̀ mọ́ dáadáa àsìkò òrùn wá tó kò sómi tí ó fi sàlùwàlá wá ní kọ́ lọ wáyé pé wá kọ́ wa mọ̀ fi gbóra ṣé mara ni ilé àbí ń fi ìdọ̀tí kara tó ti mọ́ tẹ́lẹ̀ náà ìmara ni torí wípé ìmara tí a gbà lérò níbi kì í ṣe dandan kọjá pé a ti kúrò lára nìkan a fọ ẹ̀gbin ẹ̀sẹ̀ kúrò lára gẹ́gẹ́ bá a ṣe ka nínú àdìsí tí a kà lẹ́ẹ̀kan ẹni tó bá sàlùwàlá àlùwàlá yà á máa fọ ẹ̀gbin ẹ̀sẹ̀ tí ń bẹ pẹ̀lú rẹ̀ torí náà ẹ̀gbin tí ń bẹ pẹ̀lú wa tó ṣe é ṣe ká mọ́ fojú rí lè tọ́ tẹ́tẹ̀sẹ̀ ó ní ọlọ́run ọba gbà lérò pé ẹ mọ̀ fọ̀kúrò lára yín àlékún wa tún ni ẹni tí ìdọ̀tí bá wà lára rẹ̀ lẹ́yìn tó ń fojú rí ó tún fọ̀kú ní ẹni tó ń ṣe tẹ́yìn mọ́mọ́ ọ̀nà ọmọ fọ àwọn ẹ̀gbin ẹ̀sẹ̀ kúrò lára rẹ̀ ọlọ́run ọba ní òun ṣe eléyìí fún yín ni torí kí òun ọba lè bá àfọyín mọ́ wọ̀lẹ̀ yóò tí ń ní ẹ̀mọ́tọ̀kù ìdẹ̀ra rẹ̀ léè tí ó pè lórí yín làálẹ́kùn tẹ̀ṣkúrú kí ẹ lè bá mọ́ dúpẹ́ fún ọlọ́run ọba kí ọlọ́run ọba ó ṣe wá ní ẹrú tí ń dúpẹ́. kátẹ́sọ̀rọ̀ واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور لا يبقى نعلم بالك ولا ọ̀n wa rán wa létí pàápàá jùlọ àwọn sàábí òdíṣẹ́ ọlọ́run sọlọ́láhùn àríhì wàsálàm lóye tọ́jọ́ pé àwọn ní ááyà yìí lọ́kọ́kọ́ bá wí síwájú gbogbo olùgbàgbó mi ọlọ́run ọba rán wọn létí àdéhùn léyìí tí wọ́n ti bọ́lọ́run ọba ṣe àdéhùn tí wọ́n ti ní láàrin wọn àti ọlọ́run ọba ní rántí àdéhùn yìí àdéhùn wọn láàrin wọn àti ọlọ́run àwọn olùmọ̀ gbìyànjú láti ṣe àlàyé àdéhùn yìí ṣùgbọ́n ọlá wípé ọlọ́run ọba kò sọ kí ni àdéhùn yìí pàtó nínú àyà yìí ó ṣe okùnfà kí àwọn olùmọ̀ tafsir kí wọ́n ṣe ìyapa ẹnu níbi pé kí ni àdéhùn yìí àwọn kan ní àdéhùn tí ọlọ́run ọba ń tọ́ka sí níbi ó ní àdéhùn tí ọlọ́run tí ó ti ṣe ọlọ́run sọlọ́láhùn àrẹ ìwọ̀sọ́lẹ̀m tí ó mọ̀ ẹ́ ṣe pẹ̀lú gbogbo ẹni tó bá fẹ́ gbẹ̀sìn islam nígbà tó bá fẹ́ ṣe mùbáyà wípé ó fẹ́ gbẹ̀sìn islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam yóò ní kí ó se àwọn àdéhùn kan gẹ́gẹ́ bó se wá nínú àwọn hadithi mi ọkàn nínú àwọn sàbí òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọ ń sọ pé bàyàna rasulallahi sallallahu alayhi wa sallam alasami'i wa pa'a ni a se àdéhùn pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nígbà tí a gba islam alasami'i lórí pé a máa gbọ́ gbogbo tí ọlọ́run bá bá wí fún wa wà tọ́ a sì máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba fi máa ń ṣọ́pìnà wà màkàrọ́hìnà wà áfúrọ́tìnà àrẹ́yìnà ó ní ní gbogbo òṣèṣì tá a bá wà yálà ìtọ́jú sí ọlọ́run bá fi pa wá láṣẹ ọ tẹ wa lọ́rùn ni tàbí kò tẹ wa lọ́rùn ọ wa nínú ìdẹ̀ra ni tàbí ọ wa nínú ìlera ní gbogbo kòkíkò tí ọba bá wa á ṣe àdéhùn pé a máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba nípa rẹ̀ ni eléyìí ni ọlọ́run ọba rán wọn létí pé ẹran tí àdéhùn tí ẹ ti bójú ṣe ọlọ́run ọba ṣe ẹ má yẹ àdéhùn náà torí náà ìkólùtùm sẹ̀míìnà wà akọ àná ẹran tí ìgbà tí ẹ bójú ṣe ọlọ́run ọba ṣàdéhùn pé a gbọ́ a sì gbà a sì tẹ̀lé torí náà gbogbo ohun tó ti ṣe ọlọ́run ọba tó mú wá fún yín kí ẹ gbọ́ kí ẹ sì tẹ̀lé léètọ́ yẹ pé eléyìí á rí pé òun ló fi súnmọ́ àyàmú ju torí pé àyàmú sẹ̀míìnà wà akọ àná wa àwọn olùmọ̀mí wọ́n ní àdéhùn yìí ó ní àdéhùn tí ọlọ́run ọba bá gbogbo ọmọ ẹ̀dá sí síwájú kó tó dá wa sáyé lè tọ́ wa nínú súrọ́tù làárọ̀ wà ìfàkọ̀dọ̀rọ̀ bùkẹ́mi bá ní ádámẹ́mi gbòhórihim ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا wọ́n ní àdéhùn tí ọlọ́run ọba bá gbogbo wa ṣe síwájú ká tó mọ̀ bọ̀ wá sílé ayé ní pé ọlọ́run ọba ń sọ fún gbogbo ẹ̀dá pé ilé ayé náà ń lọ yìí tẹ́ ẹ bá lọ talẹ́ mọ́ jọ́sìn fún gbogbo wa ni àlẹ́ nìkan tá a jọ́sìn fún tá a yọ̀ọ̀rí ọlọ́run torí pé wọ́n lọ dá wa ìwọ lọ sìnà wa lọ sáyé ọlọ́run ọba wa ní tò àdéhùn yìí o ẹ mọ́ gbàgbé ẹ rántí kẹ ẹ rántí pé ọlọ́run ọba nìkan lẹ́ẹ̀jọ́sìn fún kí ẹ sì mọ́ jọ́sìn fún gẹ́gẹ́ bí ó sì fẹ́ ọlọ́run ọba wa ń sọ fún wa pé wọ́n tẹ́kùlá ẹ páyọ̀ ọlọ́run nípa àdéhùn tẹ́ bọ́lọ́run ọba ní. kí ẹ pé ẹ yẹ àdéhùn yìí ìnàláha alimun bèdá ti sòdò ẹ sì mọ̀ dájúdájú pé ọlọ́run ọba ọba tí ó mọ kọ̀kọ̀ ní gẹ́gẹ́ bó ṣe mọ gbangba ọba tí ó mọ tí ó pamọ́ sínú ọkàn ni kò sí nǹkan kan tí ẹnìkan gbìn sínú ọkàn láì pé ọlọ́run ọba mọ̀ ẹni tó ti ní nínú ọkàn rẹ̀ pé fẹ́ tí ọlọ́run ọba ti ń pa wá láṣẹ kí a mọ̀ yẹ àdéhùn tí a bá ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe fi bẹ̀rẹ̀ súrà tí a ń ka yìí ya ayé ọ̀lẹ́dí na amánú áwùfù bíi okòd wọ́n ní mùsùlùmí lọ́la àdéhùn kí a gbìyànjú láti rí wípé àdéhùn wa àdéhùn tí a ń pè ní àìmọ́ pé àdéhùn ọjọ́ kan nínú àwọn ìṣesí mùnáfìkì kí ọlọ́run ọba kí ọmọ ṣe wá ní mùnáfìkì òpè inṣàlá hùtàálá a ó dànù dúró báyìí èyí tí awi tí ó se déédé kí ọlọ́ọ̀bá kí ọgbà lẹ́sìn fún wa èyí tí àsìwé ń bẹ nínú rẹ̀ kí ọlọ́ọ̀bá kí ó se àmójúkò fún mi kó se àmójúkò fún gbogbo wa à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run àwọn àfáà wa kí ọlọ́ọ̀bá kí ọsọ wọn dé láyọ̀ àtàláfíà ní tí wọ́n lọ sí lọ́run kí ọlọ́ọ̀bá kí ó fún wọn sẹ́ nírọ̀rùn ọlá wàlá hawla wàlá kówátá ṣùgbọ́n tí bẹ̀rẹ̀ bá wà tí ọba jọmọ́ tí a ṣe àlàyé wọn pé tí ó fi dájú ní kí á fi bẹ̀rẹ̀ náà pamọ́ títí di ọ̀la ń ṣe aláhù tààlà àwọn ṣe ìfọwà mọ́ bá wa dáhùn rà. wàlékùn sọ́lá wọn àwọn ọmọdé. Thank you. naam ìbéèrè tí wọ́n ń béèrè ni wípé ó ṣeéṣe kí èèyàn bára rẹ̀ nínú oko kan tó jẹ́ pé omi tó ń bẹ pẹ̀lú rẹ̀ kò tó ṣe àlùwàlá tó bá sì lóhun ó ṣe tọ́ ó ṣeéṣe kọ́ jẹ́ pé àdúgbò tó wà àdúgbò tí kò mọ́ ni yẹ̀pẹ̀ tí ń bẹ ń bẹ ọ̀mọ́ irú ẹni bẹ́ẹ̀ bọ́ ni ó ti se náà tó bá dájú pé omi tí ń bẹ pẹ̀lú èèyàn kò tó se àlùwàlá èèyàn ò ní se àlùwàlá torí pé kò ní fọ apá kan kí ó fi apá kan sílẹ̀ ṣùgbọ́n lábẹ́ ilé náà síwájú ká tó lọ ká mọ̀ pé nínú tọ́tọ́ nígbà téèyàn bá fẹ́ se àlùwàlá pàápàá jùlọ tó mi ọ̀bá pọ̀ ó ní pé èèyàn lè fọ àwọn oríkèé tá a fọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo èyí tí ó fi máa fọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta tó mi ò ní tó ṣeéṣe kọ́ fọ̀ lẹ́ẹ̀kan Eh, tọ́ba lè mánéjì ẹ̀ bẹ́ẹ̀ alhamdulilah tí ọba wa ṣe é ṣe àdúgbò tọ́ba wà tí kò bá mọ́ torí ó ṣòro kẹ́yìn wà ní àdúgbò kan tó jẹ́ pé gbogbo àdúgbò yìí ò ní mọ́ ó ṣòro torí pé gbogbo ibi tí yẹ̀pẹ̀ bá wà tí yẹ̀pẹ̀ yìí sì gbẹ tó jẹ́ pé yẹ̀pẹ̀ gbígbẹ ni kò sí ìdọ̀tí tí ó jẹ́ ti àbí kò sí ẹ̀gbin tí ó fojú hàn tó wà ń bẹ̀ òǹtọ́ mọ́ ni. kódà ó ṣeéṣe kọjá pé àwọn tí ń gbèrò àdúgbò náà wọ́n ṣe mùsùlùmí tàbí ó ṣeéṣe kọjá pé lórí irú àyè bẹ́ẹ̀ a mọ̀ pé àwọn ẹranko kan bẹ tí mọ wá bẹ́ẹ̀ bọ́yá wọ́n ń sin ajá àwọn ajá mọ wá sùn níbẹ̀ ó ṣeéṣe kọjá pé àwọn ọmọ kéékèèké ń bẹ ládùúgbò wọn ń tọ̀ sí àwọn àdúgbò àti bẹ́ẹ̀ lọ lókùn ìgbà tó pé nígbà tá a fẹ́ ṣe tẹ̀ mọ́mọ́ yìí kò sí ìlapa ẹ̀gbìn kankan lára àyè tá a fẹ́ lò irú àyè bẹ́ẹ̀ àyè tọ́ mọ́ ni torí pé nínú tí máa ń máàyè ọ̀nà ní gbígbẹ táyè bá ti gbẹ tí ò sí lápá gbogbo ẹ̀gbìn ìyún máàyè tọ́ mọ́ ni irú ilẹ̀ tí ó wà níwájú wa báyìí ó ṣeé ṣe ká rí pé àwọn nǹkan ti tọ̀ sí rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lópin ìgbà tó bá gbẹ tá a débì lọ́jọ́ dímọ̀ tá a fẹ́ kírun mọ́ṣáláṣí kún àní ṣẹ̀ṣẹ̀ máa béèrè pé sáàlẹ̀ tẹ́ni síbi tàbá ní tẹ́ni kọ́dà tí ọba tẹ́ni ẹ̀yìn ó jókòó bẹ́ẹ̀ yóò sì kírun rí pé ó ti gbẹ kò sí tírèsì gbogbo ẹ̀gbin tó ti bọ́ bẹ̀rẹ̀ ó ti di àyè tán mọ́ ṣùgbọ́n tó bá wá dájú pé kọ̀ mọ́ bóyá tírèsì ẹ̀gbin yìí ń bẹ tàbí iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá ó ti yí àyè náà padà lápèjúwe àyè táwọn oníṣẹ́ ọwọ́ ń lò ní epo machine tàbí ti mọ́tò ti dà sí tó ti dúdúdú yẹ̀pẹ̀ tí ń bẹ́ ń bẹ́ ó ti kúrò ní ìṣesí tí ọlọ́run ọba dá lé lórí irú àyè báyà lè fi ṣe tẹ̀ mọ́ a wáyé tó súnmọ́ tí ò sírú àwọn ìṣesí yìí ń bẹ́ àfìsè tẹ̀yẹ́mú máa sì kírun wọláhu àlà wàlẹ́kùn sàn. naam wọ́n ní ìjọ tọ́ fún yàn láti lo omi ẹni tí èsè mùsùlùmí kò fi ṣe àlùwàlá tàbí kò fi wẹ̀ náà lópin ìgbà tó bá dájú pé omi tó mọ́ ni ọtọ́ láti lò torí pé ẹni tí èsè mùsùlùmí ara rẹ̀ àtàwọn tí ń lò kìí so nǹkan lẹ́gbin ìgbàgbọ́ rẹ̀ lẹ́gbin ṣùgbọ́n ara rẹ̀ kìí sẹ̀gbin so lápin lópin ìgbà tó bá ti fi ojú hàn pé ibi tí ń bu omi sí kìí sáyè tẹ́gbin bẹ nínú rẹ̀ ọ̀yà kìí sáyè tí ọtí wà tàbí nǹkan kan tí ọ̀tọ̀ ibi tí ń bu omi sí ibi tó mọ́ ni á lò ó Afise mara sè mọ́ra kọ́dà á mu á fi dání gbogbo nǹkan fi ń se á fi wa àdífi wá lórí eléyìí tí ó gúnrégé pé lọ́dọ́kun òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ọ wà lórí ìrìn àjò àtàwọn sàábé àkókò òrùn tó kò sì sómi ní níbi tí wọ́n wà ní arábìnrin kan ti wá kọjá arábìnrin yìí gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith mushrika ni pé ọ̀sẹ̀ bọ́ ni òjíṣẹ́ ọlọ́run bá dá dúró pé arábìnrin ibo ló ti rí ibi tí mo ti rí omi èyí jìnnà a sì ní bùkátà sí lọ́jọ́ ńlọ pọ́n ibi tí mò ń lọ náà jìnnà torí náà ẹ̀jẹ̀ mọ̀ lọ́nà òjíṣẹ́ ọlọ́run bá bá ní à tọ́ bá gbà wá láyé ká lò nínú omi yìí ṣùgbọ́n à ń fi ń dọ́ lójú pé omi rí ò ní dínkù sí bó ṣe fún wa lọ́ bá sì gbẹ́lẹ̀ kóhun náà wọ iṣẹ́ ìyanu àwọn sàábé ní òjíṣẹ́ ọlọ́run bá wá kí ìka rẹ̀ bọnú omi wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ní kíkálukọ́ wá mọ̀ bù àwọn wá bù àwọn fi ṣe àlùwàlá bákan náà àwọn bù sínú àwọn gbá táwọn kó dání omi yóò sì dínkù sí bó ṣe wà sàábẹ́ kan nínú àwọn tó gba wa anas bin malik ó ní ṣe ni mò ń wò kọ òjíṣẹ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìgbà tí omi ń jáde nínú rẹ̀ alápèjúwe bómi máa ṣe jáde lẹ́nu ẹ̀rọ bẹ́ẹ̀ ni omi ń ṣe ń jáde nígbà tá a ṣe gbogbo ń tá a ṣe tó òjíṣẹ́ ọlọ́run ọba sì yọ̀ka rẹ̀ ìgbà tó òjíṣẹ́ ọlọ́run ọba yọ̀ka rẹ̀ omi díẹ̀ báyìí kọ̀ọ̀kan nínú nǹkan òjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lárábìnrin gbé ó tẹ̀síwájú so n ta fẹ́ ló ń bí ni pé wọ́n lo omi múṣìríkà pé ọ̀sẹ̀ bọ́ wọ́n fi ṣe àlùwàlá bẹ́ẹ̀ ni wọ́n mu nínú rẹ̀ nítorí fi hàn pé ntọ́tọ́ ni wọ́n láhùn àlọ́ insha Allah ta'ala fi joko wati bai اللهم ربنا اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بها جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا واجعل الجنة مأوانا ومصيرنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك